kí ló ṣe tí ẹni tẹ̀ fún ọmọ mi mi ò mọ̀ fẹ́ ṣe ń bá mi run marriage mi o. ẹni bá wo títí. àti máa fà tọ́ pàtìlẹ́jẹ̀ o. gọ̀ má sọ fẹ́ sẹ́fẹ̀ tẹ̀ pé o gọ̀ ah! ìwọ ló ṣe ń fira gbọ́ ọkùnrin. to extend meeting yẹn sọ́la o. Eh, èmi àtàwọn kọmíṣánná náà ni. ẹ ǹ sà àmọ́ ṣé ẹ mú nǹkan bọ̀ báyìí o. màá rí ẹ létà. létà àwọn ọmọ nàìjíríà mọ́ dáṣà létà ẹ pé ìsìkọ́mì létà. o mú ìgbésí ayé ẹ gbogbo nǹkan tí mo gbé lé ẹ lọ́wọ́ láì tí ì kú mi o dẹ̀ gbé lóbìnrin lọ́wọ́. àbí ṣé tí yín kan ni. tí yín ni ó kàn tí lẹ́yìn ni ó kàn ẹlẹ́nu òṣì. àmínà. ó lè fẹsẹ̀ fẹ́ ní kẹsàn-án fún ọmọ ẹ̀ta Ah. mẹ́tẹ̀ẹ̀ta náà kò ní. ṣé torí pé àwọn náà bí mi ń sìn kí n gbé ọrùn mi sílẹ̀ kọ́ dẹ̀ má dà kọ́ dẹ̀ gé. ẹ ẹ gbowó tọ́lẹ̀ ilé ìgbà yẹn ṣe ẹ yọ ọkọ̀ mọ́lẹ̀ pọ̀ ẹ yàn ẹ yọ fọ́fọ́ fifty ẹ fún mi fifty àwọn gbọ́ kàdé nítorí ó ṣe pàtàkì ìrọ̀lẹ́. ẹ ṣeré ni abẹ́ ẹ̀ ṣì rè ṣe lẹ́yìn tẹ ka state and capital tán lára mi wá gbé fígò lèmi lọ́wọ́. gbogbo abẹ́lé gbà lè. kò wá ní ìdùn mí nígbà tí inú ò sí ilé ọkọ̀ báwo lè fẹ́ mọ ilé She must leave this house. Ẹ wo ẹ kọjú ìbàdàn. Wọ́n náà wà jẹ́ mi gà.